supplications. ẹ ọmọ ayé alápọ̀nlé kì í ṣe gbogbo ìgbà làdánwò ní máa jẹ tàbí ọlọ́run ọba kẹ́yàn ní máa jẹ àlékún látọ̀dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nígbà míì ìyí máa jẹ ẹ̀kọ́ láti pèèyàn padà kúrò nídìí ìbàjẹ́ Allah subhanahu wa ta'ala ó ń pe àkíyèsí wa sílẹ̀ nínú tíra rẹ̀ tíra alápọ̀nlé alukur'an kẹrì wípé eré òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn sẹ́sí àwọn kan tí wọ́n ṣáájú rẹ̀ àwọn ẹni síwájú ara àwọn ànábì tiwọn ṣùgbọ́n wọ́n ṣàyà kókó nàkí wọn ò gbọ́tọ̀ lọ́hùn torí pé wọn ò gbọ́tọ̀ lọ́hùn yìí ọlọ́run ọba wá de àdánwò oríṣiríṣi sí wọn torí ńgbà tí àdánwò bá mú wọn wọn mọ̀ pé kò síbi táwọn ṣàgbà àyàfi káwọn lè sáde ọlọ́run ọba ìsáde ọlọ́run ọ̀dẹ̀ ni wípé káwọn mú òfin rẹ̀ sẹ́yìn látara bẹ́ẹ̀ ló ń túmọ̀ sí wípé támìwò bá dé ní gbogbo ìgbà yàtọ̀ sí pé ká gbà pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá o ká máa ké gbàjarè lè bá pé wọ ọlọ́run ọba bó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni dáríjìn wá bó bá ṣe pámì wò ni má dán wa tán fún wa nígbàgbọ́ tá a fi gbé e tọrọ bá a dẹ́dà tó bá fẹ́ mú ẹ̀dá tán yóò wá dẹ ìkẹ́ rẹ̀ sí nígbà tí ìkẹ́ rẹ̀ tó bá mú tí ó ń dẹ̀ ń ṣàyàkókò nà kí sọ́lọ́wọ́n ọba tó ń ti pé ń rìn ń dẹ̀ ń ṣe ìgbésí ayé nínú òkè ọlọ́run ọba yìí ọlọ́run ọba sìnkún rẹ̀ ọ wàá gbámú ní gbígbámú tí ò ní bọ́ ń bẹ̀ kọ́lọ́run ọ yàwá yàwó eléyìí aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa li sa'iril muslimin min kulli dhanb fastaghfiruhu innahu huwa ghafurur rahim qumu ila salatikum ìṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí pàápàá àwọn òbí méjèèjì àti àwọn tí wọ́n ti ẹ̀ka wọn jáde. we in our chain of khutab, we discussed issue of justice. We also discussed issue of goodness. We promise following it in series That is, the next one should be doing good to the parents. But because of the mix-up that uh, we thought that uh, Madam Murtada was to do the khut- khutbah today, and uh, there was a mix-up, that is why we try to change our topic of khutbah. Inshallah al-Karim, next week our khutbah is starting quarter to one. Inshallah, before 1.30, will have said our Juma so that this should be clear to everybody. So we should not, we will not find yourself in situation by such that as we are doing Taslim, that is when you are coming. You know, our Juma ends at 1.30 except there is a mix-up like the one we have today. Uh, may Allah accept our act of ibadah and uh, make us exemplary in this world and raise us among the exemplary ones in the day of Qiyamah. السلام عليكم. أن الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين الحمد لله الذي تكفل لعباده المؤمنين بالنصر والتأييد وأشهد أن لا إله إلا الله الولي الحميد وأشهد أن محمدا عبده ورسوله رسول حق ما بلغ إلا الحق عباد الله يقول الله تبارك وتعالى في كتابه العزيز إنا لننصر رسلنا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد فمن فضل الله على عباده الصالحين أن جعل من سنته تعالى نصر أنبيائه على مر العصور بالمعجزات ونصر أوليائه من بعدهم بالكرامات وفي هذا المعنى يقول النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان ما أعطيته وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة رواه البخاري ذلك أن معجزته صلى الله عليه وسلم ذلك أن معجزة كل نبي تنقضي بانقضاء عصره أما معجزته صلى الله عليه وسلم وهي المعجزة الكبرى بما احتوته من إعجاز لعقول الجن والبشر فباقية إلى يوم القيامة والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله إن الخوارق والكرامات تقريرات للحق والنبوة أكثر مما هي في ذاتها دلائل النبوة إنما بهذه الخوارق ينبه الله سبحانه وتعالى عقول البشر إلى حقائق أكبر منها لا تدرك إلا بالبصيرة ولهذا جاء القرآن الكريم حافلا بعبارة بعبارات تتحدى العقول كقوله تعالى أفلا تعقلون أفلا تتفكرون أفلا تبصرون فلو لم يكن لعمق البصيرة داعي لما كان لهذه العبارات مناسبة في كتاب الله رزقنا الله وإياكم الاهتداء إلى هدي نبيه الكريم في كل الأمور اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة adúpẹ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá ọba tí ọpẹ́ wa tọ́ sí ju bá a ṣe mọ̀ ọ́ dá lọ ọba tó ṣèlérí àrànṣe àti ìkúnlọ́wọ́ ẹ̀ fún gbogbo àwọn onígbàgbọ́ òdodo nínú àwọn ẹrú ẹ̀ ajẹ́rìí wípé ọba yìí nìkan náà ni àjùlọ wà fún òun nìkan náà sì ni ìjọsìn wa tọ́ sí òun ni aláfẹ̀yìntì <clears throat> òun ni aláfaratì tó fọkànbalẹ̀ ajẹ́rìí bákan náà wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ sì ni pẹ̀lú òjíṣẹ́ òdodo tọba òdodo rán tó sì fi òdodo jíṣẹ́ ọlọ́run ọba ni kọ́lọ́mù máṣá ìṣèwá ní ọmọlẹ́yìn dáadáa fún títí di ọjọ́ àjíǹde ọlọ́run ọba alékeọlá ó ń bá èmi àti ẹ̀yin sọ̀rọ̀ nínú tíra rẹ̀ mímọ́ alukur'an ó ní àwọn ọlọ́run ọba ìnà lànàhùn sùrù rúṣùlánà fìlhàyàtì dúníà wàyẹ̀ òmàyàkó mọ̀lá ashad dájúdájú àwọn ọlọ́run ọba ṣèlérí àránṣe wa ìkúnlọ́wọ́ wa fún àwọn ìránṣẹ́ wa táwa máa rán sáwọn ẹ̀dá wípé a ò ní ṣàìkún wọn lọ́wọ́ nílé ayé ń bí àti ní gbangba kìyàmà lọ́jọ́ tí àwọn màláìkà àti gbogbo olùjẹ́rìí ò wá jẹ́rìí nítòjú wọn tó nínú ìkẹ́ ọlọ́run ọba lórí àwọn ẹni ire nínú àwọn ẹrú ẹ̀ òun náà wá ni pé ọlọ́run ọba yàn ní ṣe fúnra ẹ̀ ó yàn ní súnnà lérè lórí pé kóun máa fi àrùn ṣe ìkúnlọ́wọ́ ọlọ́kan òjọ̀kan kóun máa fi kún àwọn òjíṣẹ́ tóun bá rán sáwọn ọmọ ànábì adam kóun máa fi kúnṣẹ́ wọn lọ́wọ́ àwọn ìkúlọ́wọ́ yìí àránṣe yìí àwọn náà ni à ń pè ní mùjíza àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ mẹ́rìírú eléyìí rí àwọn abàmì ìṣẹ̀lẹ̀. tó kọjá ntí tí ọgbọ́n ẹ̀dá lè tú ọlọ́run a máa fi kún àwọn òjíṣẹ́ lọ́wọ́ tó bá rán wọn nítorí pé kí ni ọlọ́run mọ ohun tóun dá tóun pè lọ́mọ anabi adam mótómótó gírímọ́ńkáyì ó pọ̀ fún wa látàtàrí ọpọlọ kínkínní tọ́lọ́run rìbọ̀ alágbárí yìí ọlọ́run a máa wá fi rú àwọn ìkúnlọ́wọ́ yìí rán àwọn òjíṣẹ́ kó fi jẹ́ pé iṣẹ́ tóun rán wọn sí àwọn ìjọ wọn yóò lè jẹ́ àtẹ́wọ́gbà nígbà tí wọ́n bá ti kọ́kọ́ fi mùjíza tí wọ́n ń béèrè jíṣẹ́ tó ṣẹ́ wọn légungun tó sorí ọpọlọ wọn kodò tó so àwọn náà rọ̀ tí wọ́n gbà pé á ah, eléyìí kọjá ń tẹ̀dá kan lè ṣe a máa wá pàjùbà fúnṣẹ́ táwọn òjíṣẹ́ yìí fẹ́ jẹ́ yóò jẹ́ kó máa rọrùn láti gbà pé lóòótọ́ lóòótọ́ iṣẹ́ ara wọn kọ́ ni wọ́n ń jẹ́ o iṣẹ́ ẹni tó ju ẹ̀dá lọ tí wọ́n ń jíṣẹ́ òun náà lélẹ́yìí tí wọ́n á mú bá wọn yìí a máa wá jẹ́ kó rọrùn fáwọn tí wọ́n bá rán wọn òjíṣẹ́ yìí sí láti gbaṣẹ́ tá a fi rán wọn sí wọn. bẹ́ẹ̀ náà ọlọ́run òye ṣe àránṣe tó jọrú eléyìí fáwọn tí wọ́n bá jẹ́ wàlíyí ọlọ́run nínú àwọn tí àwọn òjíṣẹ́ máa ṣíwọ́ ọṣẹ́ fún nínú àwọn tí wọ́n máa gbẹ̀yìn àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n máa fẹ́ ṣẹ̀mí tí wọ́n máa fẹ́ kú lórí táwọn òjíṣẹ́ yìí wá fi jíṣẹ́ ọlọ́run a máa tọwọ́ tiwọn náà ṣe karamat àwọn ìṣẹ̀lẹ̀ yanu tó jọrú eléyìí láti fi pọ́n wọn lé wípé ẹni iyì ẹni ọlọ́run ọba ni wọ́n. òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó wáá jẹ́ kó yé wa wípé ma min al-anbiya inabiyyun illa uctiya ma amana alayhi al kò sí horo kan báyìí tó ti rí kọjá lọ tí kìí ṣe pọ́lọ́hún ọba fi mújísà kan àbí míì ó fi ṣe àmì ẹni ọlọ́hún ọba fóun náà táwọn ìjọ ẹ wá torí ẹgbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ tá a bá rántí andabi musa aleyhi salatu wa salam ọlọ́run fi ọ̀pá tí kó gbogbo ejò òpìdánmì ó fi ràn sáàfin fìràhánà eléyìí wá so ó jẹ́ bàbàrà lẹ́mìí àwọn ẹmẹ̀wá fìràhùn tá a fi rí nínú wọn ẹni tó lòun gba ọlọ́run musa gbọ́. anabi isa aleyhi salatu wa salam yàtọ̀ sí pé bíbí tiẹ̀ ó jẹ́ mọ̀jíza ọlọ́run tún fún ní agbára pé kó lè máa wò wọ́n sàn kó máa lajú afọ́jú tẹ́lẹ̀ yìí náà tún kọjá ntí ọpọlọ wọn lè ṣàlàyé ẹ̀ àwọn kan torí àwọn mọ̀jíza yìí wọ́n gbà fún anabi Isa pé lóòótọ́ lóòótọ́ ìránṣẹ́ ọlọ́run ni anabi Salih aleyhi salatu wa salam ọlọ́run ọba ní kó figi lu àpáta kírakùnmí máa tibẹ̀ jáde torí pé àwọn ìjọ inú desert inú pápá àwọn ni ọlọ́run ọba rán sí ràkúnmí àmọ́ ní ti ń jáde lára àpáta ọlọ́run ní kí mùrùjísà yìí kó so làákàyè wọn rọ̀ káwọn náà ó lè gbà pé lóòótọ́ lóòótọ́ ọba tó rán sọ́ọ́lẹ̀ ọba tó kọjá gbogbo ẹ̀dá ni. òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn aláìhí ọ̀sálàm ó wáá jẹ́ káwa ó mọ̀ wípé bó ṣe wà fún kọ̀ọ̀kan nínú àwọn ànábì tó rí kọjá lọ o ọlọ́run fi tó ṣe déédéé tiwọn tó tó jù lọ ó fi rán òun náà èyí ni pé ọlọ́run fẹ́mi náà ní mùjíza ṣùgbọ́n mùjíza tèmi òun náà ni wáhíù tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún mi ti ń jẹ́ alukur'an ó ṣe déédéé tiwọn ó tó ó tún wá tayọ ẹ̀ pẹ̀lú àlàyé ó ní wà ìnàmá kánàmá òrùtẹ́tuhu wáhíyán. أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة nípa pé wáhíù lọ́lọ́run wá fi ṣe mújíza وان èmi wá nírètí wípé ọmọlẹ́yìn tèmi yóò tayọ ti gbogbo àwọn òjíṣẹ́ tó ṣáájú yìí tó bá dijọ́ àjíǹde kí lálàyé ẹ̀ kí ni tó pàtàkì nípa wáhíù tiẹ̀ tó fi ń ju gbogbo àwọn mọ́jísà táwọn ànábì ìṣáájú wa fi jíṣẹ́ lọ àkọ́kọ́ náà ẹ ṣàkíyèsí wípé kò sáànábì kan tó wá fi mọ́jísà tiẹ̀ jíṣẹ́ lásìkò ẹ̀ tí kì í ṣe pé táànábì ọ̀hún bá ti ń lọ táwọn ìjọ ẹ bá ti ń pòórá tọ́lọ́run bá ti ń palẹ̀ wọn mọ́ mọ́jísà ọ̀hún bá a lọ ni mojiza nabi kan ò ṣẹ́kù lórí ilẹ̀ ayé lénìí kémi àtẹ̀yìn ó rí dámọ̀ àṣetáwa bá gba ìsá gbọ́ mojiza ìsá kọ́ la fojú wa rí tá a fi gba ìsá gbọ́ tá a bá gba musa gbọ́ òkun tó fọ̀ pálù tó là sí méjì nǹkan lèmi àtẹ̀yìn rí tá a fi gbà gbọ́ tó túmọ̀ sí pé gbogbo wọn pátá mojiza wọn ó ṣàǹfààní fáwọn jẹ̀mọ́ wọn tí wọ́n bá wọn ṣẹ̀mí nìkan ni kò tayọ wọn lọ sọ́dọ̀ àwọn tí ò bá wọn lò gbà eléyìí làkọ́kọ́ ìkejì ń bẹ nínú tó jẹ́ àjùlọ tọ́lọ́wọ́n bá fún mójísà òjíṣẹ́ ńlá òun ni wípé àwọn lárúbáwá wọ́n ní ìgbéraga wọ́n sì ní gírímánkáì dójú àmì téèyàn máa ń ní i dé wọn ò gbà láyé àtijọ́ bí wọn ò ṣe gbà lénìí pọ́lọ́hún dẹ́dá kan tó mọ èdè pètò àwọn ìgbà tọ́lọ́hún rán nẹ́bí ìsá sáwọn ọjọ́ tiẹ̀ ó wo ohun tó lè ṣe wọ́n lè mọ̀ ó fi rán ìsá ìgbà tó rán musa sáàfin fìràhùn ó mọ̀ pé àwọn òpìdán ló ń lulẹ̀ ó fi tó ju dán lọ rán musa ó wá wo òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam àti ibi tóun dá sí tí wọ́n lẹ́dàkùn òmèdè pètò àwọn ọlọ́run bá wá yọ ẹni tí ò mọ̀ ọ́ kọ tí ò mọ̀ ọ́ kà ó wá ní kó máa ké kùránì sí wọn létí tó fi jẹ́ pé ọ̀jọ̀gbọ́n ọnú wọn sorí kodò pé máa ha dá bìkọ́lì bẹ́ṣẹ̀r eléyìí ò jọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run fún ọpọlọ wọn rọ̀ láti fi tẹ̀ wọ́n lórí ba fún tóun ní kànáàbí ò fi jíṣẹ́ fún wọn ni àṣé tó bá jẹ́ mùjíza ní bíbí ìrísá ní ìwòsàn tí ìrísá ń ṣe mùjíza lọ́pàá musa jẹ́ láàfin fìràhùn mọ́jísà kan náà ni ẹwà èdè tí ò láfiwé tọ́lọ́wọ́n ọba ní kí quran ó máa jẹ́ láàrin àwọn lárúbáwá tí wọ́n láwọn làwọn mèké pè jù àlékún títí quran tí wọ́n jẹ́ lórí tàwọn ànábì ìṣáájú ni pé tí wọ́n ti lọ ó ti bá wọn jàmọ́ ọ̀hún lọ tòjíṣẹ́ ńlá kù ó ṣẹ́kù sílẹ̀ yóò sì máa wà ńlẹ̀ tọ́jú àjíǹde ni kódà àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń kọ́ni léde lárúbáwá wọ́n ní bí kì í bá ṣe kùránì ni èdè lárúbáwá náà ò bá ti wá bí gbà bó ṣe jẹ́ pé gbogbo èdè pátá ló ti fẹ́ yàgò lọ́nà fún gẹ̀ẹ́sì báyìí àbí òjọ bẹ́ẹ̀ nǹkan kan tọ́lọ́hún fi dé èdè lárúbáwá mọ́lẹ̀ òun náà ni quran mujiza jùlọ ni ibadallah òjíṣẹ́ ńlá tí wọ́n á jẹ́ kó yé wa pé kò mọ ní báyìí mujiza ńlá kan tó wà ń bẹ̀ tí ò sí fún gbogbo àwọn èyí tó ṣáájú alóhùn ó máa wà lọ láéláé yóò tún máa wá bá gbogbo ìgbà mu eléyìí ò sí fáwọn èyí tó ti rí kọjá lọ kí ni ìtumọ̀ gbígbá gbogbo ìgbà mu tá a bá ké lénìí yóò dàbí pé wọ́n ṣe ẹ̀sọ́ kalẹ̀ ni bá a bá ké lọ́la yóò dàbí ẹni pé wọ́n ṣẹ̀ sọ́kalẹ̀ lọ́la ni ṣùgbọ́n ẹni ọlọ́run bá fún lójú inú lélẹ́yìí lè yé àwọn tí wọ́n máa ń ṣe àyẹ̀wò ìmọ̀ sáyẹ́ǹsì táwọn ní àwọn pé lórí àwọn rídìí gbogbo nǹkan èyí táwọn bá wá díẹ̀ táwọn ò rí àwọn ò tiẹ̀ gbà pé ń bẹ ọlọ́run tún fi quran ó fi sọ àwọn náà lọ́pọlọrọ̀ fún àpèjúwe nígbà tí wọ́n ṣe ìwádìí débi pé ọmọ ọ̀ka wa yìí àtàǹpàkò ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa wọ́n ló special débi pé báwo ẹ̀dá ṣe pọ̀ lórí ilẹ̀ tó kò sẹ́ni méjì kódà tí wọ́n bá gbé wọn ní táyé kọ́yìn títí wọ́n jọra àwọn àáfàá ní kùránì ń kí yín pé káàbọ̀ bí sáyẹ́ǹsì bá lọ tó bá bọ̀ kùránì ó máa wá dáhùn pé èyí tó wá lọ tó wá bọ̀ tó ṣẹ̀rí yìí ó ti wà lákọọ́lẹ̀ àwọn àfáà wa rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọba wípé ọlọ́run ní ayahsabul insanu alanajima idọ́mahu bala kọ́dirin ala ansawiya banana ó lọ́mọ ẹ̀dẹ́ yàn mọ́tòmọ́tò ṣe àfojúdi ṣe sáwọ́ ọlọ́run ọba ó lóun ṣe mọ̀ pé ṣáàjì òun dìde bí ṣáwọ̀ ọlọ́run tó lè tó eegun parí tó ti di wómúwómú yìí ṣọ́lọ́run tó lè tó papọ̀ bí ńgbà tọ́lọ́wọ́ wà á dáhùn ó ní sọ fún wọn pé eegun nìkan kọ́ látò àtúntò nǹkan míì àtàǹpàkò wọn orí ọmọ ọ̀ka wọn wàláhì ó dá mi lójú pé kì í ṣe gbogbo ẹni tó kí àyà yìí láyé òjíṣẹ́ ńlá ló lè gbọ́ yé tó bá wà zamani sí ó ṣe gbọ́ yé nípa pé kí ni jẹ̀mọ́ọ̀ tí jíìlù wọn wọn ò lè mọ nǹkan tó special nípa orí èékánná sáyẹ́ǹsì ṣe ṣe àyẹ̀wò débẹ̀ ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ni kò tíì pé hundred years tí sáyẹ́ǹsì ṣe wá ṣe àwárí pé àṣé bá a ṣe pọ̀ tó yìí ọmọ ọ̀ka ẹni méjì kan ò jọra gbogbo ẹ̀ náà sì rèé kò tó one square centimeter. ẹ rí i pé kàyéfì ni wọ́n wá lọ wọ́n wá bọ̀ kùránì wá ní ẹ̀ka àbọ̀ ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ rí eléyìí nìkan kọ́ ibadala ẹ rántí wípé pòfẹ́sọ̀ kan wọ́n lọ́mọ indonesia bí malaysia ni wọ́n ní tó ṣe tó special tí iṣẹ́ ẹ fi wọnú science journal ni pé ó lóun ṣe ìwádìí òun wá wá rí wípé àṣé tíná bá ń jó tó bá jóni lára ó níwọ̀n ìṣẹ́jú tíná fi máa jóni mọ́ téyìn òfin ní mọ oró oná mọ́ ó lè ṣe yín lè mọ̀ pé báwo ló ṣe rí gbogbo ohun tí ń jẹ́ ká mọ feeling pé kíkan títa ríro àwọn nerves àwọn wáyà tọ́lọ́wọ́n ọba páàsì tó so mọ́ awọ ara yìí tó kọ́nẹ́tì mọ́ bírèèni wa ni wọ́n wá ní kéèyàn bá ń jóná táwọ ara bá ti jó tán tí gbogbo veins tó wà lábẹ́ awọ yìí tó bá ti jó òun tọ̀hún kàn wá nínú náà ni àtòun àtòkúta kò síyàtọ̀ láàrin wọn kò ní mọ ìrora mọ́ torí n tó yẹ kó kọ́nẹ́tì ìrora sọ́pọlọ ó ti bá náà lọ ìgbà tí wọ́n ṣèwádìí ẹ̀ tí wọ́n káàbọ̀ kùránì wa dá wọn lóhùn ọlọ́run ní iná lẹ́bínà káfàrú bí àyà àtinà sẹ́wfà nùsùlẹ́hìn náírà kúlẹ̀má nàdí jẹ́ jùlódòhùn bẹ̀dẹ̀lnáhùn jùlódàn rírọ̀há lẹ́yà dúkùlà àbá àwọn tí wọ́n ṣe kẹfẹ́rí sámi àwọ ọlọ́run ọba a ó fìyà jẹ wọn kò wá mọ níbẹ̀ ó ní tá a bá dà wọ́n sínú yìí àwọn ọlọ́run ó wàá ṣe tí ò ní jẹ́ kí ìrora wọn ó dúró tí wọn ò fi ní mọ̀rora mọ́ bí náà òun bá ti ń jẹ awọ wọn bẹ́ẹ̀ là á máa fawọ́ mi pààrọ̀ nígbà tí pòfẹ́sọ̀ yìí lòun rí ẹni bá wo fíìmù tí sheikh zindan tó fi ṣe àfihàn kínní yìí á bá pàdé ń bẹ̀ wípé ìgbà tí wọ́n ta koran síwájú pòfẹ́sọ̀ yìí wọ́n ló gba islam torí òun náà mọ̀ pé ẹnìkan ò ṣe àwárí kíní yìí rí tẹ́lẹ̀ òun ṣe ó ń kí rẹ̀ kú iṣẹ́ àwọn afáwa ni àkùránì ti ṣáájú ẹ̀ débẹ̀ ìyẹn ni túmọ̀ pé quran yóò máa bá gbogbo ìgbà mu ìmí wa ń bọ̀ o táwa náà rò pé yé wa tí ò tí ì yé wa àwọn èrò tí ń bọ̀ lẹ́yìn wa ni ó tún yé torí pé sáyẹ̀nsì á ti sún débẹ̀ eléyìí ni túmọ̀ tí ànábì wa sọ wípé ṣe rí mọ́jísà tèmi kò ní í parẹ́ títí dijọ́ àjíǹde ọ̀tún ọ̀tún ni ó máa jẹ́ gbogbo ìgbà ni ó máa bá mu eléyìí náà ló ṣàlàyé ìdí tọ́lọ́hún ọba fi ní òun náà ni ànábì ìkẹyìn ẹlòmíì ò tún ní í dé lẹ́yìn ẹ̀ mọ́ ẹrú sí ọlọ́run pẹ̀lú bí gbogbo ẹ ṣe wá rí yìí tó jíṣẹ́ ọlọ́run wá ń fi pípàtàkì mú jíza tí kùránì jẹ́ tó fi mọ̀ wá a ń láti pera sákìyèsí nípa wípé khawariqul aada àwọn nǹkan kàyéfì àwọn abàmì ìṣẹ̀lẹ̀ àwọn mi ò ríru eléyìí rí ọlọ́run fi rán òjíṣẹ́ ńlá bó ṣe fi rán àwọn ànábì ìṣáájú lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe kórí àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ọba mọ jíjẹ́ òdodo ìsìláàmù lé ìtumọ̀ ẹ̀ ni pé ìkúnlọ́wọ́ ló jẹ́ fòdodo bó ṣe jẹ́ pé rírí tí ànábì musa lòun fẹ́ rí ọlọ́run ọba sójú kò mọ ímánì ẹ̀ lórí rírọ́ ọlọ́run ọba lòun náà ṣe ń dọ́lọ́run lóhùn wípé ìwọ ọlọ́run kì í ṣe rírí yìí ni wọ́n fi gbọ́ gbọ́ mo ti gbàgbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n kí n rí ẹ keep me nan ìfọkànbalẹ̀ sí pé òdodo ni tí mo gbàgbọ́ kó lè lékún ni tá a bá wá ń gbọ́ pé kan tó ṣẹlẹ̀ níbì kan yálà láwùjọ wa ni o àbí ńlẹ̀ òkèèrè ká máa dúró ń dúró pé tó bá jẹ́ òdodo o ìkún lọ́wọ́ ló jẹ́ àlékún dáadáa ló jẹ́ ṣùgbọ́n mùsùlùmí ò gbọ́dọ̀ mọ ìmánì rẹ̀ lórí irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ẹni tó jẹ́ òdodo tí ọlọ́run bá fi kùránì pè wá sí ó tayọ ohun tójú ń rí ní rí kàyéfì ẹni tójú inú tọpọlọ àti ẹ̀mí máa ń rò láròjinlẹ̀ ni àṣé onílàákàyè lọ́lọ́run ọba fi kùránì ránṣẹ́ sí onílàákàyè náà ló lè dá òjíṣẹ́ òdodo mọ̀ dídá òjíṣẹ́ òdodo mọ̀ sí rèé òun ló ṣáájú dídẹ́sìn òdodo mọ̀ ẹ jẹ́ kí n rán yín létí lọ́jọ́ kínní àná tọ́lọ́run ọba fi iṣẹ́ rán òjíṣẹ́ ńlá tóun náà fi àwọn òjíṣẹ́ ránṣẹ́ sí àwọn lọ́balọ́ba káàkiri àgbáńlá ayé kẹfẹ́rí ọlọ́run kan tó ń jẹ́ hercule bó tiẹ̀ jẹ́ pé bọ́pọ̀lọ́ ẹ̀ ṣe pé tó bó ṣe níyè nínú tó ọlọ́run ò yọ̀ǹda kó jẹ́ mùsùlùmí fún un ṣùgbọ́n ó pe àwọn èdè kan tí ó máa jẹ́rìí sí pé kìbájẹ́ pọ́pọ́lọ́ lèèyàn fi máa dọ́nà mọ̀ téèyàn fi máa darí ara ẹ̀ wá sínú ìsìláàmù ni ah hirqal kìbá ti kúkú kẹfẹ́rí ṣùgbọ́n ọlọ́run ọba ti parí ọ̀rọ̀ ó láàlè ìfẹnìkan mọ̀nà àfẹnitóhun ọlọ́run bá fẹ́ fi mọ̀nà ṣùgbọ́n tarikh islam ìtàn islam ó ń jẹ́rìí sí pé hirqalu mọ kílẹ̀ èèyàn fi dá òjíṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ni bá a bá ti wá mọ kílà fi dójíṣẹ́ mọ̀ ó di dandan ká mọ kílà fi dẹ́sìn mọ̀ torí pé ńlẹ̀ wa ń bí a rí i pé làákàyè ọ̀pọ̀lọpọ̀ ó sorí kodò ihun tí wọ́n fi dá àfáàmọ̀ òun ni pé kó lè pidán ẹni bá ti jó pidán tó bá ti lè gbá lèkínbà wọ̀ tó sì wé láwà nísì kódà bẹ́ẹ̀ bó bá ní kẹ́sì ó kọjú sílẹ̀ kó kásẹ̀ sókè déédéé ni wọ́n láwọn àfáà ni wọ́n sọ̀rọ̀ yìí hirpal wa jẹ́ kó yé wa pé rárá nǹkan kan wà téèyàn máa fi dójìṣẹ́ mọ̀ yàtọ̀ sí pé ṣó pidán ṣé ò pidán nígbà tí wọ́n fún níròyìn páànù nọ́bì kan mà tún dé sílẹ̀ lárúbáwá tó lọ́lọ́wọ́n ọba rán òun ṣe ó bi àwọn ará mẹ́kà tó wà láàfin ẹ̀ ní béèrè lọ́lọ́kan òjọ̀kan tí ò ní dín ní béèrè mẹ́wàá ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ìròrí lórí méjì nínú àwọn béèrè yìí ó ní anábì tẹ̀ ń sọ yìí àwọn wo ló tẹ̀lé nínú ìjọ yín ṣáwọn tálíkà ni àbáwọn olówó inú yín ṣáwọn ọ̀lẹ ni àbáwọn alágbára wọ́n wá dá lóhùn wọ́n ní àwọn tálíkà àwọn ọ̀lẹ àwọn aláìní àwọn téèyàn máa fọwọ́ rọ́ sẹ́yìn pé wọn ò jéèyàn náà lù àwọn ló sáré sí i ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ tí ẹ ò yàtọ̀ sí tàwọn ànábì tó ṣáájú ó ní irú wọn náà ní máa sáré gbà fáwọn ànábì ọlọ́run tó túmọ̀ sí pé àwọn tọ́lọ́wọ́n bá bá ti kólé ayé lé lọ́wọ́ ẹ̀mí wọn kì í sábà rọ̀ fọ́rọ̀ ọlọ́run ọlọ́run lè fi wọ́n sọ̀pọ́ọ̀tì ẹ̀sìn lẹ́yìn ọ̀rẹ́ yẹn o ṣùgbọ́n àkọ́kọ́ pè táwọn ànábì bá pèpè àwọn ọ̀lẹ àwọn aláìní àwọn ní máa gbà fún wọn mélòó nínú ẹ̀dá ní máa ronú lọ síbi eléyìí àwọn kan ti ẹ̀rù pé ẹ̀sìn tá a bá ń sìn tó bá jẹ́ pàwọn aláìní àwọn ọ̀lẹ ló kúnú ẹ̀ kì í ṣẹ̀sìn ọlọ́run tí gbogbo ẹ̀ ń máa ṣe yìnrìnyìnrìn ni ló ń dẹ́rìí sí pé ẹ̀sìn ọlọ́run ni kẹfìrí ọlọ́run lélẹ́yìí ṣùgbọ́n pé ń yè ju ẹlòmíì tí kádàrọ̀ ọlọ́run ọba ká mọ́nú islam lọ. ìkejì ó ní ǹjẹ́ mọ́lókùrọ̀ wọn láwọn ò bá rọ lẹ́nu ẹ̀ rí ó ní àfọkúntù èmi náà wá sọ báyìí máa kánà lè yẹ da alkẹ́rìbà alẹ́ nàás fún mayẹ́ dhaba fọyẹ́ kẹ́rìbà alẹ́ tó bá jẹ́ pé ẹ̀bárọ́ lẹ́nu ẹ̀ kó parọ́ mẹ́ta ọlọ́run ọba kan rí kò ní í tijú rọ́ pípa kò ní í sáfúnrọ́ pípa mẹ́ta ọlọ́run kó wá ṣàyà kàǹkà kó lè parọ́ mọ́lọ́run pọ́lọ́run rọrùn iṣẹ́ tọ́lọ́run ọba rán iṣẹ́ irú àròjinlẹ̀ báyìí òun ni ọlọ́run ọba fẹ́ ká máa fi pàdé tíra òun yàtọ̀ sí pé kí ni kàyéfì tá a fà á lọ́wọ́ tá a fẹ́ fi bẹ̀ tá a fẹ́ tibẹ̀ dàmọ̀ bóyá lóòótọ́ lóòótọ́ ẹni ọlọ́run ni àbẹ́ni ọlọ́run kọ́ àṣé bí mọ́jísà àti kọ̀rọ́mà bí wọ́n ṣe jẹ́ ìkúnlọ́wọ́ fún ṣẹ́tẹ́ni ọlọ́run bá ń jẹ́ tó a gbọ́dọ̀ gbàgbé pọ́lọ́hún ọba àlékiọlá ó ń pè wá ń sì ń bèrè lọ́wọ́ wa afẹ́lá tààkìlù tá a bá ka kọ̀rọ̀ à ń lọ ta kábọ̀ a máa bá rúgbóró yìí pàdé lọ́pọ̀lọpọ̀ ẹ wá ṣe làákàyè ni afala tatafakkarun ẹ̀yin kì í ro àròjinlẹ̀ ni afala tupsirun ẹ lójú inú ni ẹni tó lè ro ọpọlọ láròjinlẹ̀ tó lè ronú láròjinlẹ̀ ni ọlọ́run ọba ń fi kùránì bá sọ̀rọ̀ kì í ṣe àwọn tó jẹ́ pé kàyéfì kàyéfì kàyéfì ni wọ́n ń wá kiri abẹ ọlọ́run ọba gbogbo kàyéfì tí ó bá ṣẹlẹ̀ tí ó máa jẹ́ ìjẹ́rìí sí pé òdodo lẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run jẹ́ abá wọn gbàgbọ́ èyí tí ó bá ṣẹlẹ̀ tí ó bá máa jẹ́rọ́ tí ó fẹ́ jẹ́ àbùkù fẹ́sìn ọlọ́run ọba ọlọ́run jẹ́ ká dààmú nírọ́ ká yàgò fún abẹ́ ọlọ́run ọba wípé ọ̀rọ̀ wa ó sunwọ̀n láàárọ̀ ó sunwọ̀n lọ́sàn-án ọlọ́run dákun má ṣàjẹ́ kálẹ̀ sunwọ̀n o ojú ọ̀nà islam tọ́lọ́run ọba pè mí àtẹ̀yìn sí yìí ọlọ́run já ṣe é láṣejáde láyé àwa abẹ́ ọlọ́run ọba gbogbo bí ọ̀rọ̀ ẹ̀dá bá ṣe ń dojúrú tó nílé ayé yìí ọlọ́run dákun má jẹ́ kí tiwọ́ dojúrú nínú ẹ̀ kí ọlọ́run ọba ó yọ̀ǹda fún wa láti fi gbogbo ìṣesí wa ìròrí wa ọ̀rọ̀ ẹnu wa láti fi wo òjíṣẹ́ ńlá kọ́ṣe kọ́lọ́run ọba ó sì jí wa dìde láàárín àwọn tí ó gbà fún anabi sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run kékeré musiba nílá musiba tí máa bá ni bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn dórí nǹkan míì ọlọ́run dákun má jẹ́ ó sọ́dọ̀ wa o gbogbo ẹni tí ọlọ́run bá wá fi iṣẹ́ mùjíza àbí karama ràn àṣetán tí máa ba dáadáa ẹ̀dá jẹ́ ọlọ́run dákun má jẹ́ sí wọn abẹ́ ọlọ́run ọba wípé èyí tá à ń gbọ́ tá à mọ bódodo ni bídàkejì ẹ̀ ni èyí tó lè wù kó jẹ́ ń bẹ̀ àwọn tọ́lọ́run ọba ti fi ṣe sábàbí dáadáa fún tí wọ́n ti torí ẹ̀ gba islam ojúlówó ohun tí islam wá ń pè ní sí ọlọ́run máṣá bá fi mọ̀ wọ́n àmọ́ gbogbo ṣe ríre tá a fi wá sá padà ọlọ́run dákun má fi kángun fún wọn. àwọn ọmọ náà tó jẹ́ pé aláìlẹ́sẹ̀ lọ́rùn ni wọ́n a bí wọn síbi tá a bí wọn sí ni n tó sì wọ ọlọ́run ọba lọ́lọ́run máa fi júwe ẹ̀sìn ẹ̀fẹ́ dà á abẹ́ ọlọ́run máṣá ìbáwa ṣe wọn lọ́mọ alálùbáríkà dọ́jọ́ alẹ́ àwọn tí wọ́n lè fẹ́ já oríṣiríṣi nǹkan gbà tí wọ́n máa fi wá dúníà ọlọ́run dákun má dẹ wọ́n sáwọn ọmọ yìí abẹ ọlọ́run ọba kọ́lọ́run bá wa ṣe àwọn ọmọ yìí lọ́mọ tí ó wàá tan ìmọ́lẹ̀ islam débi tí ò tí ì dé láláì ní ilé àwa tí wọ́n bá ń rẹ̀ náà kúrò subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in qumu lis